ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي توقفوا الله الشيء صلاة النبي محمد صلى الله عليه وسلم كلا صلاة بابا عليه النبي أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àkíyàmà gẹ́gẹ́ bí àsìkò wa ti rí ẹ jẹ́ yára kí àwọn elétò kọ́nfẹ́ǹsì yìí abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ ọba wa sọ́wọ́dẹ̀ ẹ̀sùn ọlọ́rẹ́ àwọn mọ̀ pé فضيلة الأستاذ نور الدين واللاشقر حفظه الله تعالى ورعاه وسدد إلى الخير خطاه وما قيل ودعبي كوكو نكوكو كنجة لا ما elétò kọ́nfẹ́rẹ́nsì náà amáwòmọ́ náà dájú pé wọ́n ní kì í kan kò lè máa dá igbó ṣe ká tó lè máa pèbì kan nígbó oríṣiríṣi kì í lágbọ́dọ̀ bá mẹ́rin oríṣiríṣi ewé oríṣiríṣi egbò oríṣiríṣi koríko ọ̀làbàlà fi sọ pé igbó rèé sùkánú lè pe nǹkan kan náà ní àkójọ tí ń gbé wéètò tó létò báyìí kalẹ̀ ó yẹ ká mọ̀ pé kò lè jẹ́yàn kan ṣòro àpàdé abẹ́lú aṣọ́kàrọ̀ kàtàrà àwọn ọlọ́run ní ká mọ̀ láàrin wọn gbogbo àwọn tó kù tí wọ́n jọ ń ṣe náà ọlọ́run sàṣàkàlù fún ẹ̀sùn ọlọ́run ọlọ́run kàkọ́ mizan hasanati wọn náà kó sì gba lẹ́sìn lọ́wọ́ oníkàlùkù wa lẹ́yìn náà gbogbo àwọn jàmáà tí abẹnikalẹ̀ táwọn náà wá sí jókòó yìí ọlọ́mọṣẹ́ àṣàkàlùkù wa náà lẹ́sùn lórí abẹ́ Allah subhanahu wa ta'ala ìkíláàsù kàlùkù wa kí aláàmọ́sá bá wa sí àmójútó rẹ̀ àníyàn wa kọlọ̀ jẹ́ jọtọ̀ lọ́rùn tó bá jọ tiẹ̀ kó wá fi àánú rẹ̀ gbà lọ́wọ́ wa àlùkáàbà òní kí ṣe ó ṣe déédéé tàbí lábí ìbò ti ṣe é alábàápàjà sí tiwa lọ́dọ̀ gbogbo iṣẹ́ wa alábàáṣà àdàkùn máa dọ́ta lẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà ètí wọ́n ní ká gbéyàwó pẹ̀lú ara wa òun náà ni at-tawhid mafhumuhu wa anwa'uhu wa fadailuhu tí ó dàbí pé bẹ́ẹ̀ náà ló ti rí ìyẹn ni pé atọ̀wé ká sọ ọlọ́run lẹ́yìn ọ̀kan mafuhuhu kí ni perfect understanding rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ tọ̀wé àdìwáàrùn ọ̀nà mélòó ló pín sí. ọlọ́run sì ní bẹ́ẹ̀ ká ní tàwílẹ̀dẹ̀ mú bí agbára wa ti mọ bí òye ti mọ bí ìwòye sì ti mọ olùhàbí máa ṣàlàyé nísìn èyí tí ìwà ṣe tọ́lọ́ nínú ọ̀rọ̀ tí èsì súnà nínú ọ̀rọ̀ tí ń já sí ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́dà kan sí àsọ̀kà tó fẹ́ o gbogbo dábàá sọ ní àdúlé nìyí olùwàmọ́ṣà déédéé kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ sóòrò kọ́ ọ̀rọ̀ sọ́hàbà ká sọ̀rọ̀ kó yé èèyàn anú ọlọ́mọba kan ní ọlọ́mọṣẹ́ àtúndé wọn ládùúgbò yìí ká báyà sọ̀rọ̀ kéèyàn ń gbọ́ yé anú ọlọ́mọba míì tún ní ọlọ́mọṣẹ́ àtúndé wọn ládùúgbò yìí náà mẹ́jà síra mẹ́jà sísọ mẹ́sìjà síra ọgbọ́ ọ̀la al-Qur'an al-Karim at-tawhid kí ni wọ́n pè bẹ́ẹ̀ kí ni jùmọ̀ ẹ̀ ni pé gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni èdè lárúbáwá ó ní àtàwíìd àwọn nípìnlẹ̀ ìpìlẹ̀ gbólóhùn yìí náà ló lárúbáwá hárà fi mẹ́ta kan ìpìlẹ̀ rẹ̀ ó ní wàá ṣá dáa tí hárà mẹ́tẹ̀ẹ̀ta yìí bá wà papọ̀ nígbà míì ọmọ ń ṣe tọ́lùkù wàá bẹ̀rẹ̀ àwọn aṣọ di hamza ìjọba ìdẹ wàá ṣáá. sẹ́yìn ọ̀kan náà ni ẹ̀yìn ọ̀kan tí sì ń padà sí ní pé ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan àṣọ táwa ní tawhid ìtumọ̀ rẹ̀ ni pé ká ṣe nǹkan ní àṣọ lédè dábàá bóyá nǹkan yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ sọ ní púpọ̀ ní o àbí nǹkan yẹn ti pọ̀ ní o àwọn àti gbogbo jẹ́ sọ ní púpọ̀ yìí àbí gbọ́pọ̀ yìí èmi bẹ́ẹ̀ ṣe tàwọn rẹ̀ mo fẹ́ ṣe ní ẹ̀yọ̀ kan lẹ́sìn láwọn ọmọ yàrá tí wọ́n bá lọ ní kí ó gbà mí ní àwọn ọlọ́mọ kí ó wà yìí bàbá fẹ́ bá àwọn èèyàn ṣeré pa oníyàwó kan a máa sọ pé mo wá ìlú ni wọ́n wọ́n ṣẹ́gbẹ́ kan sọ pé àwọn ìlú ni wọ́n sì ń ṣe bí oníyàwó dé ìtumọ̀ rẹ̀ ni pé sọ pé àǹfààní káfẹ́ púpọ̀ tó wà ìwọ òní ṣe mélòó lọ sí tiẹ̀ àṣọ lọ sí ìyàwó rẹ̀ àwọn ìlú ó ṣe lédè kí ni lédè oníká ṣe nǹkan ní ẹ̀yọ̀ kan lédè. Amáwọn <clears throat> onímọ̀ àwọn ni wọ́n gbé gbólóhùn yìí wá ìsìláàmù ní terminology ní kí la pé jọ̀mọ́ terminology ní. Kódà àwọn kan náà máa lo gbólóhùn tọ̀wé ìlú àwọn mídíà. Wọ́n á máa lo gbólóhùn kí wọ́n gbé jọ̀mọ́ tọ̀wé nínú àwọn oníbídíà inú àwọn ìmúsù alìbìlà àwọn àgbàgbọ́ bídíà dàpà kàlùkù ẹ̀tẹ́sílà ti bá fẹ́rẹ̀ bí àwọn ọmọ ẹ̀tẹ́sílà lápẹ̀jú yìí àwọn ọmọ ẹ̀tẹ́sílà wọn ní kíní kan náà gbéra al-usul al-khamsa al-usul al-khamsa gbogbo náà pẹ̀lú ìtìzáàlì orí five point ló wà àbí five point náà kọ́ láti tẹ̀síwá ṣe é báwọn kan náà ní six point àwọn náà wá ní tiwọn ti jẹ́ five point. àtọ̀wé àwọn náà ní ìsọ̀nà lẹ́nu kan àmọ́ ìtàn gbígbà gbà lérò pẹ̀lú rẹ̀ òǹkọ́ ni àwọn alùsùn náà gbà lérò pẹ̀lú àtọ̀wé ṣòkó kọrí náà sọ àmọ́ nǹkan òun náà sọ ní òǹkọ́ rẹ̀ because ìdáhùn pè ní àtọ̀wé ìdù yẹn.

babu dafila ni to ko amma kan da hakimu ni fa huwa hakimun bi da hikma in ja hakimu yo ko si hikima la rale fa huwa alimun bi la ilm in ja alimun yo in ti ja ilmu yima ko si ni gini ko si la rale fa huwa aziz in kan ja aziz yo bi la ara rẹ̀ mọ̀jẹ́sí lánàá níta wí yìí òun làwọn máa ń pè ní àtọ̀kẹ́ ìdí ẹ̀dá pété àwọn é làbí ní terminology ní gbólóhùn yìí àwọn bí díà lù ú báwọn ti lù ú ní bí àwọn ọ̀jẹ̀sìn náà owó sọ pọ́lọ́ olóko ní àwọn tí wọ́n wọlé sí lára ẹ̀ wọ́n ti ṣe tàbílù sífà àwọn jàmíyà àwọn làwọn ṣe náà fi lè àsìná sífà àwọn afáàsì ní káfárà àti wọn. àmọ́ tàbí lọ́wọ́ kí làwọn máa ń pè bẹ́ẹ̀ táwọn alùsùn náà bá ní tawhid ìtumọ̀ rẹ̀ ni pé ìfọ̀rọ̀rùn Allah subhanahu wa ta'ala bima huwa haqqu aw fima yastahiqqu aw fima huwa min khasa'isihi. kẹ́ńtà pẹ̀lú tawhid. àwọn ẹlòmíì tí ó ní gánpè bẹ́ẹ̀ ó ní ìfọ̀rọ̀dùn wọn ta'ala bil ibada ọ̀fà ní apá kan ọ̀fi kí ni ọ̀fà apá kan sí ni ó ọ̀fà gbé lọ. ìtumọ̀ tàbí ìlú ni pé ká sọ ọlọ́run lẹ́yìn ọ̀kan ká má jò ó pé méjì mẹ́ta níbi tó ṣe pé ẹ̀tọ́ rẹ̀ nìkan ṣoṣo ni ká sọ ọlọ́run lẹ́yìn ọ̀kan níbi kí lápẹ́ náà hàn níbi tó ṣe pé ẹ̀tọ́ ọlọ́run nìkan ṣoṣo ni ká sọ ọlọ́run lẹ́yìn ọ̀kan níbi tó ṣe pé ẹ̀sà nìkan nìkan náà jẹ́ kó dání Allah subhanahu wa ta'ala tawhid ni gbogbo tó bá ti jẹ́ sí pé ọlọ́run nìkan ṣoṣo ló tó fi nǹkan náà tì sí lọ́dọ̀ fíwá fi nǹkan náà ti sọ́dọ̀ ọlọ́run nìkan ṣoṣo ó là ń pè ní àtọ̀kùnrin. inú wá sí bọ́lọ̀ nìkan ṣoṣo ló yẹ ká wá fi tì sí lọ́dọ̀ tá a bá ti ń fi tì sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ kan míì kí la fi ṣe òpìtàn mọ́ ṣe tó ń kí la fi dàn mọ́ ṣe tó ń ọlọ́dà kan tó ṣe wá ní oṣù kí ó wọ́n wàjìlóbìnrin wọn bá níyà ẹ̀dá àbúdá àṣìlá lọ́dá mọ́jà bọ́ owó rogún níbi gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ tàwọn ìlú rẹ̀ ká sí ọlọ́run lẹ́yìn ọ̀kan níbi tó ṣe pé ẹ̀tọ́ rẹ̀ nìkan ṣoṣo ni ó lọ pé tí èyí bá ṣẹ̀tọ́ ọlọ́run nìkan ṣoṣo bá a bá dà papọ̀ mọ́ nǹkan. tó ṣe kó ṣeé ṣe iṣẹ́ ọ̀wá káwọn àlàyé débi àwọn tá a rárá lẹ̀. ìtàkùn ìdíjà òkè ìdòrè ẹ dákun jàmbá àwọn àlùfáà wa tipẹ́tipẹ́ ọ̀rọ̀ máa ṣàtàwà sí wọn lẹ́sùn lórí gbogbo dáàsì lálàyé lónìí kò sí tuntun kankan bẹ́ẹ̀. ìlú ṣàkíjà wà yìí àwọn àlùfáà ti gbìyànjú púpọ̀ bí ilé ni ó máa jẹ́ ọ̀sán àbùsọ̀lẹ̀ kan àkọ́kọ́ táwọn ọba ṣàkíjà bóyá lẹ́tẹ̀ ní abẹ́lẹ́ka àbútẹ́lẹ̀ wà ní gbogbo dọ́là sí ti wá àǹfàṣẹ́ lẹ́tà bàbá àti ṣe ni ọlọ́mọṣàbà sọ́wọ́n lẹ́sọ̀ lórí tó bàbá ti pọ̀ yí báyìí ìkáṣọ ọlọ́run lẹ́yìn ọ̀kan níbi ẹ̀tọ́ rẹ̀ àwọn àlùfáà wa mojú bọ̀ kí ni tó jẹ́ tọ́ ọlọ́run nìkan ṣoṣo àwọn àlùfáà wa fà fún yọ wọ́n fà á tẹ̀lé àwọn afọ àwọn afagbó nǹkan náà yọ àwọn aráwọ̀ ìyàtọ̀ kan díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ àtàrà bẹ́ẹ̀ ó wá jẹ́ kán nínú bá rí báyìí àmọ́ fún àwọn nǹkan yìí gbogbo ẹ̀ náà ní tawhid gbogbo ẹ̀ láti gbọdọ̀ máa ṣe tawhid àwọn amúwọn kọ̀ọ̀kan ẹ̀wọ̀n kọ́ gbọ́ àwọn kankan pé àwọn sẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́mù ọba ṣe òun nìkan ṣoṣo ló ṣe é ẹnìkan òkú lọ́wọ́ bẹ́ẹ̀ òun nìkan ṣoṣo ló ṣe é ẹnìkan ṣe kí ni òkú lọ́wọ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ alikálùkù dídá tó dá ẹ̀dá ọlọ́run àti adájọ́dá àdáhùn mẹ́jọ máa nìkan ni sánmà ọlọ́run àti adájọ́dá ṣe tó gbogbo gbalẹ́wà tó gbalẹ́wọ̀ àdáhùn mẹ́jọ máa ta ló mọ̀ ó nìkan ṣoṣo ni dídá tó dá wa ó máa fi dá ní pípa tí ó pa wá ó máa fi dá ní títí dé tí òun àti wà dé òun àti dání ìjẹ ìwú wa òun àti dání lọ ṣe dídá ayé tòlẹ ayé òun àti dání fódò tí ń rán òun àti dání lọ tẹ́lẹ̀ gbogbo eléyìí àwọn àbá wa ṣàtọ̀ àwa ṣàtọ̀ àwọn yìí náà máa ń pè ní àwọn àfọ̀hálù náà kí la péjọ mọ́ àwọn iṣẹ́ tọ́lọ́mọ ọba sí i àwa ni pé àwọn iṣẹ́ yìí òun nìkan ni àwa ni wọn náà gẹ́gẹ́ bí mùsùlùmí wọn gbọdọ̀ ṣe tàwùhídì ọlọ́run ọba ń bẹ pé àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe òun nìkan ló ṣe iṣẹ́ ọlọ́run ọba ṣe pọ̀ nàìjíríà táwa náà ni ìwé ìròyìn pé pé a ní ẹni tí ó tẹ̀sí báyìí sí ti wẹ́wẹ́ bóyá ìlú àbújá ni o bóyá ìlú nìkan ni o làwọn àná náà ti gbẹ̀ ọ̀sán àti ṣẹlẹ̀ wọ́n ti rẹ́rẹ́ kó kan ní yunifásitì òjò ọ̀nà kí òjò ọ̀bọ ọkọ̀ àwọn ilẹ̀ pé inú yunifásitì gẹ́gẹ́ ẹ̀bá àwọn akóso àgbẹ̀sẹ̀ ìṣáájú ọgbọ̀n pẹ́pẹ́ wọn àwọn ọkọ̀ tí wọ́n pè é ó wá ní ẹ̀dá àwọn sákàlù kìíní kan láwọn òwò kọ rẹ̀ tó gbó ibi ìdẹ́gà rẹ̀ nìkan ló kápá sọ dídarí inú ayé fún rẹ̀ ọ̀yẹ́ kọ́ ló mú nísìn kí ló yí lẹ̀ tó yẹ fi mú kí ni yóò switch off padà tó yẹ òfin ní mú mọ́ kí ni tẹ̀lẹ́lẹ̀ tó òfin yọ kí ni pa tó òfin kú. jẹ́gẹ́ gbogbo ta alẹ́ yìí sì ni gbogbo àwọn ilé àpò àrùn wa lọ́sùn ha lọ́wọ́ ọ̀tá alákòóso ẹ̀yà. gbogbo ta alẹ́ yìí pátápátá gbogbo ẹ̀ iṣẹ́ dání ṣe àwọn lọ́sùn ha lọ́wọ́ ọ̀tá. gbogbo àwọn sọ́nà ọba yìí a gbọ́dọ̀ gbà pé òun nìkan ṣoṣo wọ́n ní yé ni òun nìkan ló ṣe é. ibi àwọn afá ti wọn ṣàgbọ wọn. ibà wọn bá àṣà gbogbo owó yìí ń jọ tí wọn ní gbogbo táwọn ṣàjọ yìí ó iṣẹ́ ọlọ́ọ̀dẹ kan ṣoṣo ní ó ọlọ́ọ̀dẹ kan ní iṣẹ́ ó àwọn afá ti wọn kò pé tàwọn èèyàn yìí tún wọ bìkan náà tí ẹ fẹ́ fàfà á lò lọ ìlànà oníṣẹ́ wọn tún wá bọ́ síbi àwọn akéde kan ní àwọn àfàá àṣìṣe ìbá kí ló dé wọn àfàá àṣìṣe ìbá àwọn táwọn ẹnu náà tá a máa ń ṣe tọ́lọ̀ ń béèrè rẹ̀ pé ká máa ṣe tó jáde tí wàá bá a gbọdọ̀ máa ṣe àwọn àdìgbà wọn sí ọ̀gá ó ní a máa ṣe òun nìkan ṣoṣo ló ní a máa ṣe fún àwọn afáwa kàmú náà lọ àwọn abúlé wa akéwì sọláta lè dékiri wa akéwì sọláta lè dékiri ẹ máa gbé gbogbo ẹ máa fi jọ́sìn èmi ọlọ́run láti máa fi ẹ̀sùn létí láti máa fi rántí èmi ọlọ́run wọ́n tún owó àwọn òde owó ní oníkúlì òde owó ní asitẹ́jì ìbúlágbò wọ́n tún ló àwọn àyà bí wọ́n ìdá sàálàkà ìbáàdì àdé fa kọ̀rí òjì ìbòdá àwọn jàdáì ìdá dàání wọ́n tún ló sí bá àwọn ó tó lọ́wọ́ أم الرحمن أيام ما تدعوا فله الأسماء الحسنى أول قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس وقل ويدي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أما سبحانه ṣe àwọn táwọn ìlú wọn ṣe tọ́tọ̀ wọn ní west fẹ́kẹ́ ṣe bóun nìkan yìí àwọn yíyí náà èyí wọn á dá wọn ó dìrọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ìjọba. ìròyìn tá a bá máa kó fi ròyìn ara rẹ̀ kọ́ ẹ má fi ròyìn ẹ̀. ó kọ̀ owó náà máa wá sọ ìjọba gbéra rẹ̀. kí náà máa fi ròyìn rẹ̀ ìta bá máa dákọ̀ọ́ rẹ̀ náà ni àwọn afá kò sáfìhàn náà. ẹni wo láwọn afá wa sáfìhàn àwọn àdìgbé ìlú yóò mọ náà. ibẹ̀ láti wá lọ bíi orí kejì tọ́pìkì wà pé àdùnwà ọ̀hún kí la gbọ́dọ̀ bá mélòó ni tàwíì ogun mélòó rẹ̀ náà láti àyè àwọn àbá àkọ́kọ́ sàgbọ́ ìgbà sàgbọ́ tán létà ló kọ́ tó wá dé jàpá ló kọ́ ẹ má pọ̀ ẹ má jà ẹ má jà ara wa lẹ́gbàá àwọn àgbà tó ń bẹ ní sùn wàhálà làwọn dálẹ̀ lẹ́yìn náà ní tàwíì nígbèsí mẹ́ta ẹ̀ ṣé ọlọ́run sọ ló kọ ẹ̀sọ́ tètè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí táwọn ẹni yóò bí ya àbí ṣé ọlọ́run ọlọ́run náà kọ tàbí kò bí àbí náà lò láti àbúdá kọ táwọn ẹni yóò bí ya abẹ́sẹ̀kẹ́ táwọn ẹni yóò lẹ̀ yìí láta àbúdá kọ ẹni yóò asùnmáàlì asùnmá àwẹ̀ ṣùgbọ́n yà òyìnbó kó dàgbà ní tí màá fi lọ́lẹ̀ ni pé láàbùṣà hátà fìlìṣìlá láàbùní láàbùṣà hátà fìlìṣìlá àìwẹ́ ju ìjọba aṣọ kan ló kọ tó kọ nígbà tí ṣe wọ mú gbogbo náà bá ti sọ̀rọ̀ ọ̀nà láti máa introduce pé kékeré yìí ó lè rọrùn ká lè máa fi máa ẹ̀dá àfọwọ́kọ báyìí ẹ̀wọ̀n nísìnyí gbogbo ká gbogbo mítà fún ìdìbò mítà fún ìdìbò kálẹ̀ nísìnyí ìjọ mẹ́ta á dìde mọ́lẹ̀ tí òbí ní mọ́ta tí mo ti kà á lè fíṣẹ́ ìpínlẹ̀ ìta kọjá máa lọ. pé kú rẹ àwọn kọjá ní àwọn iṣẹ́ ọgbọ́n kó láti wá àwọn yìí o. àbálọ́bá ti wá ló kọ̀ kan pé ó kọjá ní ọjọ́ gbẹ̀rẹ̀ wá máa wo ohun tó jọ lọ́wọ́ kan náà ló máa tó pé sílẹ̀. nítorí ó kọ lóko wọ́n dára rẹ láàbù. ẹ wá kò wá sínú mọ̀kànjẹ́ ẹ̀wọ̀n nísìnyí gbogbo kọ̀ọ̀lá fún ọmọ mẹ́ òsì ìgbà yìí wò wá kú jà máa lọ lọ́ta péyìn náà owó ṣe wá di ìjà mọ́tẹ́ ìwọ òdìjà mọ́tò nípa wà sọ fún ọkọ tí wọ́n jáwọ́ ní bíbí àkàn ọ̀ àti sọ́dọ̀ ìdàgbà sí bíbí àkàn ìdàgbà sí bíbí àkàn fún ìdàgbà lóko ha ń dara rẹ̀ lákòókò dọ̀ra wọn. ọ̀rẹ́ bẹ́ẹ̀ ká bá wọ́n sọ èso kọ́tọ́ sọ àkọ́jà sí èso kọ́kọ́ tí ń hàn ẹ̀ oníjìní dápọ̀ ọ̀fà ẹ̀wọ̀n nínú náà ló ní ìsúnmọ́ àlè wọ́n pè gan ní fẹ́ẹ́rú wọ́n pè gan ní hàrùkù àwọn náà wọ́n pè gan ní dáhùn ní ìlú sọ́ọ́bì ní wọ́n bẹ́ẹ̀ fún ẹlẹ́kẹ̀ẹ́ wa káwọn tó kù lẹ́nu wa yá wọn gbé àgbà ojú mẹ́ta yìí lọ ó kú yóò ní kọ́ọ́rí wa wọ́n ní jọ́ọ̀bù kọ́ọ́rí wa wọ́n ti bẹ́ẹ̀ lù lálẹ́ àdé wọ́n pè lẹ́kẹ̀ẹ́ wa mẹ́ta yìí lọ nígbà tí ti bẹ́ẹ̀ tọ́lá fún ìdájọ́ ọlọ́ ìjàrá àwọn náà kún pẹ̀lú ní fáìl ẹgbẹ̀gbẹ̀ ní maf'ul ẹgbẹ̀gbẹ̀ ní maf'ul ẹgbẹ̀gbẹ̀ ní maf'ul ọ̀tọ̀ ní maf'ul bì í ọ̀tọ̀ ní maf'ul máàrún ọ̀tọ̀ ní maf'ul lè ájú lè yí ọ̀tọ̀ ní maf'ul lè mutlaq ọ̀tọ̀ ní maf'ul fi ẹ̀kọ́ níjà jẹ́bi maf'ul bì í ìkankan náà ní ẹbí pẹ̀lú pọ̀ bí ìnáwó náà wọ́n tún ní bí pẹ̀lú kí ni àkọ̀fọ̀ òkú tẹ́lẹ̀ ìlú ní láti lọ wọ́n tún ọ̀gá ààrẹ ìkọ̀fọ̀ òkú fi ìyẹn já lọ pé eléyìí náà pẹ̀lú tó tún yìí ìkọ̀fọ̀ òkú lè á ti ní yóò máa jẹ́ gbogbo yìí kò sé kí ni ibi tí ń lọ yìí jìnnà àwọn fi ti lọ àwọn àlàyé ìfẹ́ jìnnà ó dà bá wa ta lọ lójú làkúrò àlàyé ọgbọ́n àwọn tá a kàn lọ náà dá àtúntò sí àwọn ìrìnà ìṣẹ́fẹ́ bọ́ bá ti à ẹ̀ nígbà tá a bá ti ń la wọn pé àlàfi táwọn la wọn báyìí àfàtà àyẹ̀wò rẹ̀ tani ní tí ó máa ṣẹlẹ̀ láti máa fàtà àyẹ̀wò láti máa ṣí ẹnu ẹja máa pè ní fatiha nítorí pé fatiha ní fatiha ló gbogbo tó ti bá ti bẹ lára àlàfi àlàbò pé ní àti fatiha a bá fatiha ẹ lábẹ́ làá. kẹsàn ló mọ̀ ló mọ̀ láti tó ṣe tó bá ṣẹlẹ̀ sí ara bí àásù ẹnu adigbo mọ báàgbo mọ táàgbo mọ ẹsùn ẹnu abẹ́ ẹ̀kọ́ yasọ wà náà wọ́n sọ yìí náà bábí ẹ̀sìn bí ẹni ń wọ ẹni báyìí ní ẹ̀bá tèlé adigbo sọ ìyí ìjẹbẹ̀rún báàgbo sọ bí ẹgbẹ́ tábẹ̀rẹ̀ sorúkọ ìwò ìjà ó dá sòkó náà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní sòkó tó bá ti dórí tiẹ̀ ọ́ sàkánà gbogbo òkìkí tó bá bá wọ ọkọ̀ gbóná alibàjá a bá sòkó a ẹgbẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ sàkánà náà tó wù gbogbo la lọ fi dá lọ bí ìpè rísì nǹkan bí wọ́n fún àwọn èèyàn sọ nǹkan ní òkọ̀. sọ́yà wọn tàbí ìgbà kálẹ̀ yìí náà. báàbù kan ní tàwùhídù rúbùbíyà ẹ̀kọ́. tàwùhídù rúbùbíyà. rú ẹ bá gbé rúbùbíyà ẹ bá gbé. ìjẹ́wọ́ kú ọlọ́run níbi ìṣèjẹ́ gbogbo wa ìjẹ́wọ́ kú ọlọ́run lórí pa wá ìjẹ́wọ́ kú ọlọ́run lórí jí wa ìjẹ́wọ́ kú ọlọ́run níbi darí sábà àti ilẹ̀ lẹ́bi lọ́pẹ́ alihamudulilayi rabbil alamin rọ́bì ni pé alábòjútó gbogbo àgbáyé jẹ́jà àdàmínà lọ́sọ̀rọ̀ gbogbo jíjẹ́ dàá àjẹmọ onídjẹkẹ wọn àwọn kòkòrò onídjẹkẹ wọn sábà onídjẹkẹ rẹ ilẹ̀ onídjẹkẹ rẹ atẹ́gùn ọwọ́ rẹ náà ló wà ooru ọwọ́ rẹ náà ló wà ọyẹ́ ọwọ́ rẹ náà ni ooru ọwọ́ rẹ náà ni òṣùpá ọwọ́ rẹ náà ni àwọn ọba gbogbo kí ni ìrísí àfààlù ọlọ́run náà lọ ẹja afẹ́kan máa pè ní tàwọ̀kẹ́lú àgbòkùnbẹ̀yà ìdàtúwájú dàdà náà ìjọba lè máa wù ní kí o sọ fatiha ní fatiha torí bá a ta gbogbo ara fún olúmọ̀wò láti ilé àwọn onígbà ìlú náà sọ bàwí kùbíyà nínú kùbíyà torí kó jẹ́ kájọ́ lọ́wọ́ ọba ṣe kíni ìjẹ́ fún ìjọba ìṣẹ́ tó wà wà á gbọ́dọ̀ wá gbọ́ ọlọ́run lẹ́kọ̀ọ́ kan níbi kùbíyà agbàgbọ́ nìkan ló máa wá nìkan ló jí wa ṣé wá ní ìjọ àdánù bẹ́sì láwùjọ irú ìsọdọ̀ ọlọ́kàn yìí àwọn tó fi yóò bá tàbí jà sí wọn bá tàbí jà sí ààrùn ọlọ́pàá yìí sọ àlùdà wọn kọ̀ lápọ̀ sọ àwọn àti wà láàbù kí náà ló kò lè lọ́wọ́ àkọlọ́ wọn mà kọlọ́ wọn bá lè pín pàlà yìí sọ àlùdà wọn bí àwọn ẹ máa ń sọ lápọ̀ jẹ́ ìtàlẹ́ ọ̀rọ̀ níbi àwọn kìbìrì ti páàsì jẹ́ bàbá mùsùlùmí wa ní ọ̀fíìlì bẹ́ẹ̀ yóò bá jẹ́ bẹ́ẹ̀ afa ọmọ sọ pé bí ìgbà tí wọ́n ní káwọn ọmọ ìdọ́gbọ́n sọ̀rọ̀ ayé ọlọ́run bá tẹ́ lọ́gbọ́n sí ọlọ́run forí di wọn nípa ṣe fi káyà rẹ̀ wọ̀ ọlọ́run dá lọ́gbọ́n sí ọ̀rọ̀ ara rẹ̀ pé ní ṣe máa ń rọ̀jò kan èyí ọ̀rọ̀ bó bá rò ó bí gbogbo ẹ̀ ojú tán ìnàlélá ìwà ìnà ilẹ̀ ọ̀rọ̀ aláìdẹ̀kọ́ ọ̀rọ̀ aláìdóye ilẹ̀ Yorùbá wa iná làbá sọ̀rọ̀ ẹ̀ ó sì wí òwìgbé èmi ò gbọ́ kó túbá lórí ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ àmì tó gbọ́ ìgbọ́ ní kó túbá ó ti pin náà tọ̀hìn àwọn kékeré ìjọ náà wọ́n ṣe wíṣẹ́kì ama ọlọpàá ọba kọjá bẹ́ẹ̀ tọrọ dàgbà lọsí tí wọn sọ àwọn ọmọdé abdullahi kó tó di pé anabi wa muhammad gẹrẹbi ẹ bàbá àtàbí lọpọlọpọ bàbá àtàbí abdullah abdullah lọpọ bàbá àtàbí sọlá òsì gba islam èyí ìyá rẹ̀. Àwọn ẹgbẹ̀ta ní ìlú ìyá. Tàbí ẹni máa ń wọ́n lówó ìyá ẹ bá gbé. Ẹ bá gbé lẹ́sẹ̀ sí. Àtúnwálé pé ní ìdàgbò ṣe ìlú lẹ̀ ìbáàdà. Ẹ bá gbé. Ẹ dákun bá gbé kéwù. Aṣọ ọlọ́run lẹ́yìn ọ̀kan bí ìjọsìn. Ó kọ́ náà pẹ̀lú. Ẹ bá pẹ̀lú ẹ̀rọ pé àpẹẹsẹ́ táwọn ẹ̀rú ń ṣe tọ́lọ́wọ́ bá ní ká máa ṣe fóònù èyí ò náà tó tàbí lóde ìtajà wọ́n tẹ́lẹ̀ gbogbo tọ́lọ̀ wọn bá ní káwọn ẹgbẹ́ wọn máa ṣe kò sí ìdí méjì tó ṣe ní wọ́n máa ṣe kọjá kálí ní ọdún jọ́sìn wọ́n fi ń sìn. wàá kí ní sọ̀ látàrí kíkiri kíláàbí ṣe ìbáàdà òdì rúbú ní ọ̀sẹ̀ jíbìlà kó kábà sàdúrà kíláà ṣe ìbáàdà ó ní máa rúbú mi lọ́pìn padà ti bá àwọn aṣọ pẹ̀lú ọkọ̀ kíláà ṣe gbẹ́tìdíjọ́sìn àwọn bá tó ṣe pé à ń ṣe láti fi sí náà awa pe gbogbo ẹ ní tawùhídùn ìgbà dà ẹ bá gbé náà sọlọ lẹyìn ọkàn bí ìjọsìn wa sẹni gbogbo dàgbà nàbí àtàwọn kìrì wá bípalà pàpà wàhálà ìtòbí rèé ìtòsí kìrì jọba ìtòbí rèé bí a ajá àdánù náà ní àtà ìlànà wàhálà. ìlà àdá ṣe ìgbó lọ́jọ́ ẹni ẹgbẹ́ ẹgbẹ́ kí ni wọ́n máa ń try láti ṣe so ó fẹ́ kó kúta ló ń jọ́ sí kúta parí fún because ìtumọ̀ rẹ̀ ni pé ìjọ́lọ̀ bá ti béèrè ó ti di tiẹ̀ kan ó sì ti béèrè pé ẹ má lò pàrọ̀ ẹ má lò ní ẹ má bìkìlì kan kọ́ni ẹ má ní báwọn ọmọ sọ ní pé à àwọn adúlọ lásán. bí wọn náà rẹ ìsábà àdégbè mọ̀nàtù mọ́ yóò wá kàn pé ẹnu àwọn tó wọ́n àmì ìsìn wọn bí sẹ́ àfihàn àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́. ìlà ìlú ní ọlọ́wọ́ sọ fún ọtí kí ni wọ́n ti dàgbà ó dà tábàlà burúkú ó sì yàn ní sùn. gbogbo aburú tó wá sí yàn orí nàìjíríà ti bá ayé ọ̀pọ̀. tábàlà burúkú kan aláburú ẹ̀sà sí yàn ní sùn. gbogbo aburú ọ̀hún inú atẹ́gùn náà lọ́lẹ̀ gbẹgbà ayé ọ̀pọ̀ àbíkẹ́ gbẹgbà àbíkẹ́lẹ́ yẹn tẹ nǹkan mẹ́tẹ̀ ìta mẹ́tẹ̀ mẹ́tẹ̀ ó ní mo ní mo bì sí. ẹ dàpọ̀ ilẹ̀ tó bẹ́ fi àṣà sí sí ọwọ́ ta ló wà. atẹ́kùn tó bẹ́ fi ráṣà sí ìkápá lọ́wọ́ ta ló wà. inú omi tí wọ́n fi sí ọwọ́ ta ló wà. òkè tí wọ́n bẹ́ gbé gbà ọwọ́ ta ló wà. èyí tí wọ́n dà papọ̀ wọ́n jẹ ọwọ́ ta ló wà. àwa ṣáàjì ẹni tí kọ̀ọ̀dúró gbogbo nǹkan yìí wà lọ́wọ́ rẹ̀ ó ní kọ̀ǹtún rẹ̀ pé gbọ́lẹ̀ iṣẹ́ tó parí sára rẹ̀ ọ̀gbọ̀rọ̀ tó rẹ̀ ń o àbá tàbí kọ́lọ̀ bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ níjọ́ wọn ju àdébí ìbùrọ̀ yìí wọ́n ṣe mú náà tó parí ọlọ́ kí ló wá rí kùnà yá náà kú ní báńdá wọ́n sẹ́lẹ̀ ẹ̀rọ àlẹ́ ọlọ́run ní kí ló ṣe jù kò nínà iná náà làwọn ọmọ jẹ orúkọ rẹ̀ lọ́sọ̀ọ́ àmọ́ gbígbóná lọ́ọ́ máa ń yọ gbígbóná sí lọ́ọ́ máa ń gbóná àmọ́ nígbà àkókò yìí tútù mo bí ọtútù tó wá gbé máa tó tútù náà di yìnyín o tó wà lórí ká níbi ẹja wọ́n sẹ̀ lẹ́ẹ̀mẹ́rin àdáyà. nípa rahman èyíkéyìí tó bá lè wò wé wọn àwọn asmaul husna kí ló ń dára rẹ láàbò sí ó dì náà mélòó báyìí tó bá lè tọ̀ ẹ̀yìn ìrẹ̀lẹ̀ kẹta èyí wà ní tàwọn ẹ̀yìn ní asmaul ṣẹfà níbi àti yàtọ̀ sáwọn tẹ̀sí láti tàbí yàtọ̀ àwọn òṣùwò sọ́n sáwọn tẹ̀sí láti tàbí tàbí ìgbọ́dọ̀ wọ́tà ẹ̀yìn tí wọ́n wọ̀nyí náà fi òṣèlú àti wọ́n náà fi wọ́n àánì lásìlá alùsùnà wa ni àtọwà sọ̀rọ̀ lẹ́wọ̀ kan bí ó kọ́ tó ti ní inú tó ń sílé wọ̀ wá ni wà á ń tẹ̀ kúló aláwárí náírà ta. ìdá àbámu kọ́ ọlọ́run ká máa sọ bó bá ti wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá àbá ti máa kọ́ ọlọ́run ká máa sọ agbọ̀dọ̀ wá kì í délẹ̀ fún ara wa náà bẹ́ẹ̀ pé àwọn ọkọ̀ ọlọ́run tó bá sọra rẹ̀ nìkan náà làbàgbé àwọn ìròyìn tó bá fi ròyìn ara rẹ̀ súnmọ́ àtọ̀ àápò wọ́n ti ṣe díẹ̀ lẹ́sìn yìí àwọn bàbá ilé ti gbó ìbéèrè tá a gbàgbọ́ ìṣà ọ̀pá ẹ̀rí akápò sẹ́nu mẹ́wàá sí káfífi gbogbo ẹ̀ náà ìdọ́lọ́gba ni ó dé jàmbá tàbí ìlú lásán wáyé ọ̀sẹ̀ àwọn ọkọ̀ tó lọ́ọ́ bá sọ ara rẹ̀ náà làgbọ̀dọ̀ sọ ìròyìn tó wá sí ìròyìn ara rẹ̀ náà ní àbí òye má gbogbo àdálábádá náà tí ò ní ara má pè ní ọba àgbàlagbà tí ń ṣàyà dàgbà kó o bí àgbàlagbà ní àgbọ̀dọ̀ ní òkú rẹ̀. ṣẹ́yìn bá ti kú ìyẹn láwọn yá kó àárín òye bọ́ọ̀ ti gbọdọ̀ pé lágbàlagbà torí kọ́ ọmọ bẹ́ẹ̀ náà lọ tún gbọdọ̀ sọ pé kì í ṣàgbàlagbà. torí tó ní pé wàá jẹ kúrò àlọ́ wọn dá sọ́rọ̀ ọmọ òun wọ́n kẹ́nu ẹ lọ ojú ọpọlọ rẹ lọ eléyìí ni àwọn ìpín tọ̀hí mẹ́tẹ̀ẹ̀ta ẹja wa kíkì ní kàdílẹ̀ àwọn kan náà wà fà níjọ wa ìjọ táwọn bàtà wọn fẹ́ pẹ́tà wọlé méjì náà pèsè èyí náà pèjọ náà méjì ìpín àkọ́kọ́ wọ́n pè ní tawhidul ma'rifati wal ithbat ẹ bá gbé dọ̀wọ́. ẹ dákun ká pé kéwù. ẹni bá mú kásídà tó ti ní àdáadáa ìdílé bàbá bẹ́ẹ̀ àti nínú kọ́ ìpínlẹ̀ ọ̀sẹ̀ ìdáwà tó àdàbọ̀. tawhidul ma'rifati wal ithbat ìpín àkọ́kọ́. ẹlẹ́yìn. توحيد القصد دي والطلب تفكروا إيه توحيد القصد القصد القصد توحيد القصد والطلب والطلب الطلب اكتبت بالطلب بالنسبه kusisita àti láàmú sáà á dá fèrèsì láà ó kọ náà kan fún méjì àlàyé mẹ́tẹ̀ẹ̀ta tá a sì níbẹ̀ ládùúgbò. sẹ́yìn táwọn pèmí táwọn kékeré nípa àríwájú àti ìfúbá ìran méjì nínú mẹ́ta tá a pín ìrànwọ́sọ tó lọ. táwọn kékeré nípa àríwá wà ní ìfúbá àlìmá àríwá òun ni òwúwíyà. táwọn kékeré nípa àríwá bí máa dá táwọn kékeré lọ́wọ́ bìyà. توحيد الإثبات gẹ́gẹ́ bí ìkànnì rẹ̀ ó ní lọ ibùn asmá wà sífà ìṣe kò yíyọ tàwọ̀rí ibùn asmá wà sífà so rúbùbíyà àti àmàsímá ìwà sífà tì òun làwọn pa méjèèjì pọ̀ náà wọ́n pè ní tàwọ̀rí ibùn màálífà tì wẹ́ẹ̀lì ìfìbà so tàwọ̀rí ibùn màálífà tàwọ̀rí ibùn rúbùbíyà tàwọ̀rí ibùn ìfìbà tì tàwọ̀rí ibùn asmá. lásìkò táwọn jàmíyà mọ̀tẹ́sílá mọ̀tàkùnmíyà aṣááyà lásìkò táwọn ayé ìṣẹ́ náà fíyà àtàtàwí àti tàbí ọ̀dà mọ̀ fáwọ́tọ̀ àfáàdà lọ́rọ̀ yà àsìkò ní gbogbo nígbà táyà lérò ìrànlẹ́ olójọ́ wà lọ́mọ́ ìrànlẹ́ tí dáwọn akẹ́kọ̀ọ́ wọn tó ṣe ìdá akẹ́kọ̀ọ́ ìgbìmọ̀ kọ́sìkì wà tọ́lá ní tẹ̀sán láti lè pẹ́sì tẹ̀ bá ní kọ́lọ̀ wá béèrè tawhid al-uluhiyya lápẹ́ tawhid al-ibad so kò dàrú kò sí kí lápẹ́ tẹ̀wọ́n kò dàrú atúnilọ àwọn àgbà wà ní aláàbò muhammadu ibrahim alayhi rahmatullah àwọn ní tawhid gbọdọ̀ tàbọ̀ mẹ́rin àwọn afá àti ẹ̀sẹ̀ àwọn bẹ́rẹ̀ ní táwọn náà tó wá òkú òkú الإيمان بوجود الله أقرأ أقرأ أقرأ أقرأ الإيمان بربوبيته والإيمان بألوهيته والإيمان بأسمائه وصفاته ẹnu tó kàbí sí ni ojú nìyí ẹni bá ti wá gba tọ̀wé ní òbí yá àwọn tó gba ojú ọlọ́run àmọ́ tó wá mú mi

الشعب للشعب àwọn èèyàn yóò dòkó pé ní táa fẹ́rẹ̀ ní wọ́n ti ṣòfin náà democracy bẹ̀rẹ̀ abúlé kékeré kan ti bẹ̀rẹ̀ tí kékeré kan bá wá sí ẹni wọ́n sì fi òfin lọ lágbàdàgbà democracy ṣe kárí ayé ògbà báyìí tí wọ́n fẹ́ táyé wọ́n fẹ́ débi pé ààrẹ pé gbogbo oníṣìí kí kíni káwá ṣẹlẹ̀ nàìjíríà máa ń rẹ́pẹ́ gbogbo àyè sí kó láti ọkọ ra wá sí láti ṣèpàdé tí ẹ̀fẹ́ pọ̀ pọ̀ sí ètò padà ń bí a ní sẹ́nitọ̀ àti ní house of rep house of rep representative ló ń pè wọ́n ó represent àwọn àlejò kan pẹ̀lú gbogbo wa ìbáwá náà wá kéde ìdíṣẹ́ wa rẹ̀ nínú ọ̀nà bá ìṣe méjì nìyí yẹ́nà pípẹ́ fún kristi náà ní òfin ọmọ rẹ̀ kí wọ́n ti lọ gbé wá ní kápá sọ fún tako òfin ọmọ níta wọn bá wí pàtó ní àgbélé mi àbá wa ni ọ̀rọ̀ ìlú àgbègbè yà eléyìí náà kò nípa àgbàdá ni àkọ́kọ́ bí ti ń bẹ́ mi bóòrò ni àtòmíyà ṣe wọ́n ní òbíyà ó wá ní òbíyà pẹ̀lú pé iṣẹ́ ọlọ́run ọba ni olóṣòfin ẹ sì gbọ́dọ̀ tẹ̀lé òfin rẹ̀ bóòrò ní ṣe wọ́n á jẹ́ òbíyà máa fi sún náà nígbà tẹ bá ti ń lo òfin rẹ̀ nínú ìgbésí ayé ẹ ti fi ṣe ẹ̀láàdà wọ́n ti ṣe mọ́ bùrẹ̀ mẹ́lẹ̀kẹ̀ ní wá wá àmọ́ nígbà tó ṣe pé wọ́n ní nǹkan bí ìnàbẹ́ gbé bẹ́ẹ̀ àìmọ́ ìtìlá àtàkùn pátá mílíọ̀nù àtòmíyà ọ̀rọ̀ mùsùlùmí náà dáadáa lágbàáyé lónìí hàkìmíyà ní ẹ̀kọ́. amáyà àkọ́rọ̀ padà tún láti rí pé dábàá ìpàdé hàkìmíyà náà lè ìbò òfin padà dọ́wọ́ tiwọn náà lọ́dún hàkìmíyà lẹ̀. àgbàdo pàmò ẹ̀rọ bẹ̀ jẹ́ wọ́n máa padà ẹ̀rọ alìsílámù hàn Islam hàn Islam hàn Islam is Islam solution Islam is Islam key Islam Islam Islam Islam Islam Islam Islam Islam Islam Islam Islam is Islam way Islam we Islam to Islam a Islam we Islam to Islam it bàbá jẹ gómìnà nísìnyí ẹ̀ka ìwé ló bá ní ẹ this case when they cannot we cannot go ebi dàbí kó ló wà ní. cannot use sẹ̀ríà. ọlọ́mọṣá làwọn náà yọ ọ̀kan wa àwọn àpótí kan kì í ló pèsè níṣẹ́jú mẹ́ta tó kù ọ̀nà àwọn ọmọ àgbẹ̀ fún tàwọn èyí tàwọn èyí lọ́la púpọ̀ nítorí àsìkò kẹ́mí tí mo bẹ̀rẹ̀ sọ tàwọn èyí amanu dunia wal akhirah. Amanu dunia wal akhirah. Dákun jáwọ́ mi o, wọ́n gba àbíkà tó ṣiṣẹ́ tó gbọ́dọ̀ àwọn aṣọ àwọn. Gbogbo ń ta kálẹ̀ yìí sọ́nà ọ̀wá ní ọ̀kan bẹ́ẹ̀ ọ̀pọ̀ kálẹ̀ rà lọ. Tí a rí tàwíìdù ní ìfọkànbalẹ̀ ayé àti ìfọkànbalẹ̀ àkíyà. Ìfọkànbalẹ̀ ayé àti ọ̀pọ̀ oníkíní فلم الذين امنوا ولم يلبسوا ايمانا بظلم اولئك لهم الامر تيمو عندنا شي شرك ظلمي بهم شرك كان اولئك لهم الامر الله يقول والله كل ما في الدنيا وكمان تبي Ima ìmọ̀ bẹ̀rù bá àwọn ṣáàkì kan bẹ ní àyíkí wọn lọ́jọ́ lọ́jọ́ àtìmọ̀dé àtìmọ̀lá wọn ó bá mẹ́rin àti ìbára wa àwọn méjèèjì sí náà a ẹ̀rú ti wọn bá pé ìmọ̀ tó ti fi ṣára ẹ̀rẹ́ nìkan náà bí a bá sì dùn lójú àwọn ọ̀dọ́ àlàyé gbogbo ìdí sí lẹ́yìn tó bá dé ìwà lóun àjẹ òun náà lójú yìí bó ti lọ́jú gbogbo alọ́sìn ìjà pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ fọwọ́n nígbà tó ń lọ́wọ́ balẹ̀ láti bá ní ìwọ sórí pé mo ti jẹ́ lọ́sọ̀ tó ń lọ́wọ́ ìwọ ọlọ́run ló ya mi lásán kìí ṣe ìwọ. onítàwọn ènìyàn gbogbo tó bá bá ọlọ́dà nígbà kó ti wá wọ́n sọ àrùn ọ̀tà ìdí nìyẹn ló jẹ́ sí agbọ́gbọ̀ kí ìsáàdì yẹn ìfọkànbalẹ̀ ayé ìtàwọn ènìyàn ìwọ nígbà alátakò ọkùnrin kú alátakò kí lọ́kàn wá sí ọkọ̀ ọ̀gbọ́n náà ọ̀lẹ̀ bá bàbá àtọ́sọ́ láti fi fọ́ ọ́n nípa ìdè kúrò bẹ́ẹ̀ ẹni tí ò ní gbàwọ̀ yìí kì í wú alátakò mi lásán wàhálà mi ò wàhálà mi ò mo sùn tó bá dàgbà wàhálà mi ò bó bá rí sí ilé ẹgbẹ̀sẹ̀lẹ̀ jù wàhálà mi ò ṣe lọ́sẹ̀ pẹ̀sẹ̀ láì fi ní ìgbòjáwé kankan àwọn ọmọ ìyàwó ayé ìwọ́n bó bá tajà tí wọ́n tètè tà wá ọkọ̀ lórí balẹ̀ o kò ní tọ̀wé yìí. Lábí ọ̀pọ̀ ìlú ọlá fún mi fún mi pé àmọ́ ìdúnyá. Tíwárí ìfọkànbalẹ̀ àti àwọn olúwa ga jù. Ọ̀gá àwọn ọ̀pọ̀ ni pé gbogbo ẹni tó bá ti ní tọ̀wé yìí ọmọ àdìjẹ́ náà ní ọ̀pá. Ìgbà ìfọdúnmọ̀ ni pé ó bá ń bọ́ ṣe ìsìn náà kó máa ń mutí ó lè kọ́ ọkọ́ tó náwó àmọ́ àlùjànnà rẹ̀ wà garantíìdì ikọ̀ níta wọ́n lè jẹ́ kódà kó má kó má ní gbogbo nǹkan iṣẹ́ olóore tàbí ìyẹn òjò anágbà bá bá sọ̀rọ̀ wọn nígbà ní ìṣẹ̀fà ọ̀dọ̀ àwọn ìṣẹ̀fà yóò ṣe àdókòwò àdókòwò ìlànà ìlànà ìlànà àwọn tó ti wọn bẹ́ẹ̀ múná bẹ́ẹ̀ múná kápẹ́ ti lọ síbẹ̀ àdókòwò àbámọ́sọ ti síbẹ̀ àwọn adájọ́ náà wọ́n ti síbẹ̀ àwọn èèyàn kan àwọn aláìkọ́ ti síbẹ̀ àwọn oníkó láti ti síbẹ̀ àwọn àgbọn ẹ̀kọ́ ti síbẹ̀ ara wọn lọ́sọ̀ bí ara wọn lọ́ ọlọ́wọ́ sẹ̀sẹ̀ wá kí wa. just test wọn wọ́n kàn tó just lákàdá wọ́n kàn tó sọ ní to go. tẹ́lẹ̀ tó dùn tó bá jù sí báyìí yóò sì wúwo wá lẹ́ẹ̀kan náà yóò sì padà tẹ̀síwájú gbogbo ṣẹ́ fún fún lọ ẹ̀rú náà yóò sì lọ́ba jẹ́ náà ọlọ́run oríire tàwí ọlọ́run jẹ́ àṣàṣe oríire tàwí yóò jẹ́ tiwa láyé oríire tàwí yóò jẹ́ tiwa láyé ìyá bá ọlọ́run ṣe wá ní ẹrú tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú tàwí tí ó lu ayé pẹ̀lú tọ̀hìn tí ó sì parí ayé pẹ̀lú tọ̀hìn ó bá dá ìyá ọmọ ó ní eré táwọn onítọ̀hìn tó máa ń ṣe ọlọ́mọṣà àti àṣẹ àṣírí bó tilẹ̀ kó kéré wọn bá tilẹ̀ kó tóbi tó pọ̀jù wọn ní ọ̀gbà ọ̀sánì ọ̀sánì àti áfíríkà ọ̀ṣun ọ̀hánmà وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله jaza jazakumullahu khayra kí ọlọ́run bá wa san ọmọ àlùfáà wa ní ẹ̀sùn lórí ẹ tí kì bá ṣe àsìkò ìlú tó ti tó a sì ní gbà kí lẹ́kṣọ̀ bí wa lọ́wọ́ ìran ọba tó máa bá wa ọlẹ̀ ni ẹ wá wò ó ẹ wò bá tó máa dé ẹ wo iye ìṣẹ́jú náà fi ṣe wá àsìkò ti kúnlé láti òun ẹ kọ́lọ́mọ àwọn sanwó-án ní ẹ̀sùn lórí ẹ wá wo lẹ́kṣọ̀ tí wọ́n ṣe yìí ọlọ́run ló mọ iye ayé àwọn tí ó tún ṣe báyìí kì í tá a wà níbí nìkan láláǹfààní láti jẹ àǹfààní ẹ̀ àwọn tó wà ní agbègbè wa nílùú Ṣakí náà níbi tí spíkà lè dé àwọn náà ṣàǹfààní ẹ̀ látọ́ wá sọ àwọn míì wọn ò sí pẹ̀lú arára nílùú yìí ọkàn wọn bá wa lọ lórí social media wọn ń tábà gbogbo lẹ́ṣọ̀ọ̀sì tá à ń ṣe níṣẹ́ mo ní tọmọ ya kan sẹ́yìn nígbà wọ́n ẹ kó bá rọ mi a ó yẹ kó náwó àbájọ báyìí wọ́n ní a eléyìí náà ṣe ìbàdàn kọ́ mo ní sàkí la wà báyìí àdúrà ni wọ́n fi ránṣẹ́ sí gbogbo ẹ̀yin mọ̀ṣẹ́ ayé wa tẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí àbí ọlọ́run tó ti ṣe yín ní àtùpà tí ìmọ̀ ìmọ̀lẹ̀ fáwọn èèyàn kúrò níbi òkùnkùn ọlọ́run má jẹ́ kókùnkùn wọnú létí yín náà àwọn ọmọ tí yín náà wàláyé abẹni tí ò bá sí nílànà àkìtàbọ̀ àsúná alábàámi sọ̀hábà ni wọ́n máa rọ àbúrò orú yín kọ́nà ń jẹ́ kí wọ́n yín kẹ́ pọ̀ láwùjọ wa ẹ ọlọ́mọ wa jẹ́ kẹ́ ẹ máa padà sí kú ọlọ́mọ wa ò ní jẹ́ kẹ́ tí wọ́n á di táwọn èèyàn wà máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo àtẹ̀yìn wa ti dínkù lé láti òru tí wọ́n á dé síbí lórí lẹ́kṣọ̀ tí ò pé tú ara ṣe ìyá nìkan tó lé lé lọ ṣé àdòfóònù bí ìṣẹ̀bí ìlà ìlà àpèlé ìrìnàjò àdìpọ̀ road bí ìṣẹ̀bí ìlà ọlọ́run bá wa pẹ̀lú yín inshallah ta'ala akírun abájọ wa kírun tán gbogbo ìbéèrè tẹ bá ti ní yálà lórí tawhid bàbá wa sọ yìí mo mọ̀ pé ẹ̀yin ọmọ ìyá mi àwọn ìbéèrè tí yóò yàtọ̀ pàápàá jùlọ lórí tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ̀kọ́ gbogbo ẹ̀ránṣẹ́ wa inshallah ta'ala lẹ́yìn irun ó sì wà fún wa níbi abí thirty minutes kí wọ́n tún wọn lọ tọ́lọ̀ kọ́ àwọn àgbẹ̀. جزاكم الله خير الجزاء